náà bisimilahi rahman rahim nípa ọ̀rọ̀ sí a nídìí azkar ká tó wọ iléèwẹ̀ bathroom àbígbà tá a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì nìkan ni àtàwọn àlàyé tí ó rọ̀ mọ́ nínú nǹkan tá a kọ́ nídìí ká gbọ́yé òun ni ká kọ́ sí òpin ya lórí ibo láti máa ṣe abukar ibo láti ní ṣe kí dẹ̀ nítumọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń lò fà fẹ́ pàwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn wọn gbà mí wọn kọ́ máa ń ṣàlàyé nǹkan kọ̀ọ̀kan kéèyàn mọ́ lọ́ọ́ fi òjò pe àìná lódodo àwọn àdíìsì tó wáyé nípa àdáàbò kọ̀dọ̀ ìlàhájà bó o lèèyàn ṣe máa ń gbọ́ bùkátà pé a fẹ́ ṣe ẹ̀gbìn àwọn nǹkan tó ń sọ òun ni tó ní í ṣe pẹ̀lú ààyè ẹ̀gbìn ààyè tá a ti ń yàgbẹ́ ààyè tá a ti ń tọ̀ so irú àwọn ààyè yẹn tá a bá ti fẹ́ wọbẹ̀ ó kéré jù àdúrà oríṣi méjì èyí tọ́pọ̀lọpọ̀ wa máa ń sábà ṣe nìkan ní Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith èyí ò ní ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ìyẹn náà dẹ̀ lálàáfíà ṣùgbọ́n hadithi míì òun tún gbé wá hadithi àáfàá wa Anas bono Malik èyí tó wà nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim ni ló gbé ìtìmọ̀ kàwá yẹn tó àáfàá wa Anas ọmọ Malik kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn ó ní kánà Rasulullahi sallallahu alaihi wasallam ìdá dákọlá lọ́kọlá à ìdá dákọlá àlọ́kọlá à tànàbí bá wọ ilé ẹ̀gbin níbi tá a ti máa ń pa ṣòfò tí wọn ìbá àyàn wọbẹ̀ àlọ́kọlá ibi téèyàn ti ń pa ṣòfò ọkọ àtìyàwó ò gbọ́dọ̀ jọ máa yàgbẹ́ papọ̀ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jọ tọ̀ papọ̀ ilé ibi tá a ti lè tọ̀ tá a ti lè yàgbẹ́ téèyàn ó ti dá wà tí ó ti dápa wà lófo ànábì rasalam àáfàá wa náà sọlọ́n bá ní yọ́nú sí wọn wọn lànàbí ọjẹ́ ń tọ́jẹ́ pé tó bá ti fẹ́ wọ ilé ẹ̀gbin yẹn kọ́ọ́lá ànábì máa ń sọ wípé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ṣùgbọ́n àdìsí míì tó ń bẹ eléyìí tó já sí wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam àdìsí ìmáàmù tìrìmìrì àti ibùnú máa já nìyẹn pé sátúrù máa báyìí náà àáyúnilì jinni wà àwòrán ti bani adam ìdá àdákọlà ahadu umolokọlá a so ti yé di same ọ̀rọ̀ nílà àdìsí yẹn náà bí wa à ń yẹ kúlà bísímìlà so ti yé pé ní tí yọ ọlọ́run máa ń lò sábàbí tí ò ní jẹ́ kí àwọn àlìjànú. No yóò dì gàgà fáwọn àǹjẹ̀nù láti mọ́ rí ìhòhò àwa tá a jọ máa dá <clears throat> òun náà ni pé ń gbàtẹ́ ní kọ̀ọ̀kan yín tó bá wọnú ilé ẹ̀gbin kó ní bisimilá ká tó wọbẹ̀ ní o ẹ̀ńdà dòkòlì so a ti ní bisimilá Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith so ẹ rí i pé àdíìsì méjì mo ti mú wá ó túmọ̀ sí pé ẹ ń bá fẹ́ wọlé ẹ̀gbin yóò ní bisimilá Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith tàbí kọ́kọ́ wí ẹlẹ́ẹ̀kejì pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith bismillah so tá a bá ti wí bẹ́ẹ̀ ọlọ́run là wá ń bi àwọn àǹjànú akọ àǹjànú abo àǹjànú kékeré àǹjànú ńlá yóò dẹ̀ kò ní jẹ́ wọ́n ríran láti lè àtáàkì wa tú òhò wa ńgbà pé tá a ti máa sí dá wà so a rí páwọn àdìsí yẹn àlọ́kọ̀ọ́lá àlògbé wa lóòótọ́ so ó túmọ̀ sí pé ńgbà bá fẹ́ wọ ilé ìtọ̀ àbílẹ̀ ẹ̀gbin òun la máa ń ṣe àdúrà yẹn. ṣé ẹ wá hmm? nínú hadithi èyí tí màmú wa Nasa'i àti ìmáàmù àbúdáwúdà tí wọ́n gbà wá. wọ́n ń jẹ́ kó wa pé náà sallallahu ala wasallam á ń yàbúlà rọ́júlù fí mọ̀gòtàsálì yìí sẹ́rin tí ó kílẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó kọ̀ fún wa fún ọmọnìyàn ká máa tọ̀ sílé ìwẹ̀ ànábì hànà rẹ̀ fún wa sẹ́ẹ̀rí téèyàn bá ọlọ́run kó kọ́lé fèmí àti yín kó dẹ̀ jẹ́ ká lè lo ìlànà súnà lórí tọ́lẹ̀tì wa sẹ́ẹ̀rí èyí tó bá súnà mu òun ni kí mógún tá sálù àwọn míì sì lè pè ní hàmáàmù náà àwọn àfáà so ibi tó jẹ́ pé ìwẹ̀ nìkan a ní máa tọ̀ ń bẹ̀ títọ̀ bá ń gbọ̀n ó padà wálé ètò ilé ìgbẹ́ ànábì kọ̀ fún wa ká mọ̀ mọ̀ tọ́dọ̀ mọ̀kúrú ni o ká ní pé yàrá kan wà ní fún tọ́ílẹ̀tì yàrá náà la ti ń tọ̀ ibẹ̀ la ti ń yàgbẹ́ àwọn ilé kan bẹ bẹ́ẹ̀ dáadáa tó yẹ pé they will have a room wọn ó ṣe kínní sínkì white yẹn sí i tí wọ́n bá fẹ́ yàgbẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti yàgbẹ́ tó bá fẹ́ tọ̀ ibẹ̀ náà wọn ó ti tọ̀ tó bá fẹ́ wẹ̀ ibẹ̀ náà wọn ó ti wẹ̀ irú ilé tó bá rí báwọn ẹ àdúrà kẹ wọlé torí pélé ẹ̀gbin lẹ fẹ́ wọ ṣùgbọ́n ọlọ́run gbà wọn lé mi láàyè wọ́n nílé ìwẹ̀ lọ́tọ̀ wọ́n ní ilé ẹ̀gbin lọ́tọ̀ so téèyàn bá fẹ́ wọbi tí ọjẹ́ léèwẹ̀ lásán kì í ṣe dandan kéèyàn ṣàdúrà yẹn èèyàn sì tún lè sọ̀rọ̀ ní kíni o mọ́gótásálù yẹn ibi ilé ìwẹ̀ yẹn mò ń lo gbólóhùn tó wà náà àdéhìsì gangan tó ráwọn àfáà tó náà lárúbáwá mi tán máa ń lò so anabi fẹ́ẹ̀ kan ti kọ̀ fún wa ká mọ̀ mọ́ tọ̀ sí ibi tó bá jẹ́ ilé ìwẹ̀ tó já sí pé ìwẹ̀ là ń ṣe ń bẹ̀ ìyẹn lẹ́sẹ̀ máa ráwọn àdéhìsì mi àdéhìsì ìyá wa Maimuna àdéhìsì ìyá wa Aisha àtàwọn àdéhìsì àwọn ìyàwó anabi mi anabi àtàwọn ìyàwó rẹ̀ máa ń jọ wẹ̀ papọ̀ ìwẹ̀ jánábà nílé ìwẹ̀ wọn ò tún wá jọ máa sọ̀rọ̀ nílò iléèwẹ̀ yẹn bí ìgbà téèyàn ń tage nínú iléèwẹ̀ torí pé kì í ṣe ilé so ajẹ́pẹ́ tó yẹ pé ọlọ́run bá ṣàánú tiwọn iléèwẹ̀ tiwọn wọn ètò wọn èyàgbẹ́ wọn èsè èèyàn lè sọ̀rọ̀ ti yé ní ìsìn bá nàbí àtàwọn ìyàwó ẹ̀ sì máa ń sọ̀rọ̀ nínú tí so ti gbọ́ yé ọlọ́run ọba yóò máa fi sọ ẹ̀ sọ wa yóò sọ wa bí aburú àǹjànú àti aburú àwọn èèyàn so ìyẹn ni ìwọ̀nba ṣókí lálàyé wallahu a'lam.